a top security, you are a waste to Nigerian police force. You are a special waste to Nigerian police. Shut up. Shut up. Shut up. Shut up. I got I don't know. Ah, because Mr. Obi now I àwọn evidence táwọn ẹ̀gbọ́n àti I have warned this idiot with his tall neck like ostrich that he should keep away from women. Èrè táwọn ọmọ ń fọ́ fún gbòòrò. Ó rẹ̀ tì mí ara rẹ̀. Kò ní sún mi, kò ní rẹ̀ mi, àṣẹ ló máa dí. Nígbà anybody. Ọ̀dà mi, ẹ ò bọ́ yín máa ń disturb mọ́ mi gbogbo ìgbà lélẹ́yìí o. èmi eh, mo wà ń bí ẹ káàsì sẹ. ẹ sẹ. Ah. Yeah.